لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أقبل قسيب مي فلا مسألة النبي صلى الله عليه وسلم يقبل الله سيتواف به ayé kan ta ma se tọ̀wáfò rẹ̀ ní gbogbo orílẹ̀ ayé òní kàábà gbogbo ẹ̀yìn tẹ́ ń lọ kan àfáà kan ni o torí bí ọba ìpé bẹ́ẹ̀ ni wọ́n ma tọ̀wá fò sàárẹ́ ànẹ́bí ànẹ́bí ó fi lẹ́lẹ̀ pé ẹmọ wá tọ̀wá fò sàárẹ́ mi kò ṣe bẹ́ẹ̀ kọ́rà ànẹ́bí tún kìlọ̀ fún wa ni pé látẹ́jà ló kọ́bírí ẹ̀yìdà mọ́ sọ sàárẹ́ ìhun dọdún o ẹ ma para bẹ̀ gbogbo bí ẹbá ẹwà sí pé alọ́ àtúnbọ̀ àfẹ́ lọ sálámà sáà ni alọ́ àtúnbọ̀ àfẹ́ ànẹ́bí ni wọ́n látẹ́jà ló kọbírí ẹ̀ìdà ẹ̀ìdù ní tí ma táà ma pòrì táà ma pò tí ma tí ń gbọ́dún náà nù ọba ti yípo yóò tún dé ọba ti yípo yóò tún ségíní annabi ni ẹmọ́ sẹ̀sàárẹ̀ mi bẹ́ẹ̀ lára pé kí ọmọ tọ̀wáfù sàárẹ̀ ẹnìkan tí ó tó annabi sallallahu alaihi wasallam ẹ̀dàkùn ẹja gbọ́rọ̀ sọ́lọ́run àtànẹ́bì lẹ́nu kò sí tẹ́yìn ọ́fà gidi Kana fàírà ọba ipò rẹ̀ ni lásàbà kúnà ilẹ̀ báwọn àfá àti ma wínú àwọn imamu maliki àwọn òwe wọn nù bẹ́nìkan bá ti gbé kìní kan wọ́n ni in kánà fàírà lásàbà kúnà ọba ipò ni tó fẹ́ introduce abubakar ni ọkọ̀ sí kèése wọ umaru lákọ̀ gbọ́pọ̀ sí kèése wọ ní táwọn fi gbádùn ẹ̀sìn nù pé má má má pò má má má na ilẹ̀ wọ́n bá ipò orí ní àwọn ọ̀gá wa ní ẹ̀sìn láàkọ̀ bárú ẹ̀ lọ́wọ́ wọn pé wọ́n ń se pàtà sì ti bá lọ́wọ́ ohun ṣarúnù àbúrú ni torí náà lè tọ́ ìfì àwọn tí wọ́n ma se tọ̀ wá fún ní kaaba wàlá kìfìnà àtàwọn tí ó ma dúó tí ó ma kóra dúó nílé ọlọ́run èyí tá ń pè ní kíni al-ẹ̀tìkáf olùwà ní inú àwọn táyé rẹ̀ wà ní masalásínú kọ́dà ọ̀rọ̀ ẹ̀tì káàfù kìí wá se masalásí kàábà nìkan àmọ́ ti masalásí kàábà lọ́lọ́lájú pó ti jẹ́ pé òun bẹ̀ náà ló se kíni òun lọ́lọ́lájú pẹ̀ntọ́lọ́mbá yọ̀nda fún pẹ̀yàn bá wá lágbára ọkù kíni okù masalasi jima. sọlọ̀lọ́hùn ọ̀rọ̀ tí ó lẹ́sẹ̀ lẹ́nu òun ni alimamu buhari tí ẹnìkan ò lè fọwọ́rọ̀ imamu buhari sẹ́yìn nù ìmá hadithi alimamu buhari ń bẹnu sọ̀hìl buhari tẹ́ ma gbọ́n náà alimamu buhari ni bábún alẹ́ẹ̀kẹ́káfò fílmasáàjídì kúlìhà gbogbo masalasi ẹnu àyàfí ti ń bẹ̀m̀bẹ̀ ni pé kọjẹ́ mọ́sálásí jímọ̀ nítorí bírùn jímọ̀ ọba sí gíní tí ó bà bọ̀ torí pé ẹ̀tì káàfù èsì ọ̀ràn ẹ̀yàn ìrùn jímọ̀ kíní bí islamu ti rínú o àwá gbọ́dọ̀ pà solved ntọ́lọ́wọ̀n ọ̀bẹ̀ wá láàmà múra sí <laughs> múra kankankan yọ ma ṣe wàhálà ó sì pàìtọ́lọ̀ ń bẹ̀ jí kọ̀ tí ẹ̀ mọ́ gbogbo mẹ́ tí ń wító iná nísìn ẹlòmí ọ̀gbà sí tàṣà wà lè rí kò sí lè mọ́ gbáàrí arúgbó bó ti rí ganu bẹ́ẹ̀ làwá ń se bí ọ̀pọ̀ ẹlòmí ìran ọ̀ràn yẹn rẹ̀ gún àfikún ọ̀dá náà fílà ń bì kan a máa dààmú mọ́ ẹsẹ̀ ọ̀ràn yẹn gan òsì gbádùn bó ṣe rí in almost every aspect of our religion kọ́dọ̀ fi máa wọn olówó zakatọ́lọ́wọ́ jẹ ń yà torí sàkéè sọ́rọ̀ ọmọ fẹ́ o bí wọ́n ti sírò pé o kíwọn àyílà àjọba yàbí o <laughs> kálásàrì tìjọba yàbí kí ló sí ọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n bí ọ pé lọ́dún báyìí 1 million lọ́yẹ̀kọ́ yọ 500,000 lọ́yọ kí ló dé zakanu ọ̀pọ̀lọpọ̀ olówó lónìí ọ̀mà zàká ó lè wá nádọ́gbù zàká síbi nǹkan mi <laughs> wọ́n pè lọ́njìyàn yìí lọ́njìn bẹ̀rún mọ̀lúdìyàn yìí lè látò olùkádìrì lọ́hun yọ́ wà ná gbogbo ìtọ́lọ́wọ̀n ọ̀bẹ̀ yìí èyí tí ó wà jíyà sí gan ọ̀kan kọ̀ tí ẹ̀ má ẹ̀lákùn ẹjẹ́ sànú ara wa kó tó léètì èyàn bá se sàárá ọlọ́run ní jẹyà kọ̀kan ní gbaládà ni àmọ́zàká yọọ yọ ni orígun kan ní bí ìrún bí àwẹ̀ tí ń sọ tí mo rí ni o olówó kan ọ̀nà ọ̀tí kú ní ìsìn ọlọ́run olówó gan nàìjíríà ni ìmọ̀ spọ́nṣọ́ àwọn èèyàn wá múra bí i ọgọ́rùn-ún bí jù bẹ́ẹ̀ lọ nǹkankan èèyàn mẹ́kan wá tẹ̀lé wọn wá ń jọ́kan lẹ́yìn tí mọ́ mọ̀ dáadáa ènìyàn jẹ́ former commissioner ní state kan ó sì jẹ́ lẹ́sìn àwọn náà wá kí mi ní mọ̀dínà ah, níborí se àmọ́ wọ́n sá gbogbo wọn náà sá wà ní ìpọ́ fẹ́ yí pọ̀ tí bẹ̀ ń kí èmì ń lọ ò inú tó pààyàn lẹ́kún mọ́ wá ń sin ẹni yí padà lọ ńgbàtán wá kí mi ń sin wọn padà lọ ibi tí wọ́n dé sí mọ́ wá bí wọn mo ní ah, adúrówó tẹ́ni iná yìí wọ́n mọ̀ pọ̀ ah, àwọn lọ́pọ̀ ò <laughs> ó tó fún wọn pocket money gbé dẹ́ẹ̀dìnà tẹ́ẹ̀bì kó lẹ̀ yìí tọ́ ọlọ́wọ́ sàlẹ̀sàn dáadáa èyàn sàájẹ́ sí múra mọ́ wá bèèrè mú ní ah, irúzakẹ́ ní yọ́ pọ̀ ò ẹni tí ń lè ná rúgbó báyìí ah. ọlọ́mbá ní kí wọ́n orí irúzaka tẹ́ni ìlò sí dáadáa yọ́ yanjú ìṣòro tó next thing tí wọ́n sọ lẹ́yìn bí ìṣẹ́jú kan méjì ni pé àwọn òrò pé ń yọ zaka ẹni tí ń sponsor 100 ìlú bẹ́ẹ̀ lọ sí ọlọ́run lẹ́yìn ọlọ́run ọ̀ràn bọ̀bá sọ́ràn tán tọ́ bá ọba fẹ́ rán maka ọba fẹ́ rán èyàn ní múra àmọ́ gbọ́dọ̀ kọ́kọ́ ìyànjú example kanu bẹ́ẹ̀ náà lórí ń bí ẹ̀rùn bẹ́ẹ̀ lórí ń bí àwẹ̀ bẹ́ẹ̀ lórí ń bí ọ̀pọ̀lọpọ̀ ń tàà ń se èyí tí ọbẹ̀ wá àpáàtì èyí tí ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ tí ó se kan ọ̀láwà múra kankankankan sí ara wọn nà tí ṣètọ́ ní ti bẹ́ ara tí ṣètọ́ òun ó dò lọ́dún òun ó dò lósí òun ó dò wájú òun ó dò lẹ́yìn bí bó ti wá ní sọ́rọ́ tó láàárọ́ fínú o olúwa ní ṣètọ́ ni lóhun ó dẹ tàkúté ọmọ annabi adama tàkúté tọ́ ti ẹ̀wà burú jù níbi tẹ́yẹn tí ń rò pé tọ́lọ́un lòun ṣe tí ó wà padà dálìkì àmàjá rí pé ta ń bẹ̀ ọ lélẹ̀ èyí tí mọ́ bẹ̀ ọ gan-an ló ṣe yìí kò sì ṣe wá mọ́ fi rọ mọ́ pé ìnàmà làmàlú bẹ̀lẹ̀yàjì àmọ́ kí lẹ́yìn ó fi bọ́m̀bí gbogbo ilé yìí òun ni opportunity tó kó wa wá nípa sí wà lórílẹ̀ ayé in tí ọba yí ọ tètè bèèrè nípa ọrọ̀ ẹ̀sìn ẹ̀lákun lórí irun báyó náfílà báyó irú kẹ́yìn ò bèèrè o ọlọ́nkọ́ sàmẹ́náwà o torí náà lẹ́tọ́ ìfìnà wà láàá kìfìnà